بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته adúgbà الله ọlọ́run ọba ọba tí وادي sọ ìtẹ̀síwájú nínú dánilẹ́kọ̀ọ́ tá ìṣe nínú síra Umdatul Ahkam ti àfa Abdulghani al-Maqdisi ọlọ́ọ̀bà tí ó yọ́nú sí lónìí a ó bẹ̀rẹ̀ lórí kitabul hudud síwájú kí hudud جمع حد الحد ní èdè lárúbáwá ó ní kápọ̀ nǹkan àbí ká má ba nǹkan láyè wọ́n bá ní hududullah èyí pé àlà ọlọ́run sẹ́nìkan ò gbọ́dọ̀ kọjá èyí tí ọlọ́run kọ̀ fún wa láti ṣe ó ní alhudud ọlọ́run bá sọ pé tilka hududullah fala taqrabuha eléyìí ni ẹnu àlá ọlọ́run ẹ má ṣe súnmọ́ wọ́n sọ ní hudud torí pé ó máa ń kọ̀ fún yà láti ṣe ó máa ń kọ̀ fún yà láti súnmọ́ ṣùgbọ́n ní èdè ṣẹ̀ríà ó ní òkúùbá muqaddara fi ṣẹ̀rà ó ní ìjìyà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ lórí ẹ̀ṣẹ̀ kan pàtó wípé báyìí ni pé ẹni tí ó bá ṣe ẹ̀ṣẹ̀ náà ṣẹ̀ríà ta máa dákun lè òní wọ́n ń pè ní hudud yìí torí pé ìwọ ọlọ́run ọba ni àwọn onídẹ̀ ní òkú bá muqaddara shar'an fi ma'siya àbí ìjìyà ṣíṣeré àgbàgbé kalẹ̀ tó sì ṣàlàyé kí ni ìjìyà tá a ṣe lórí ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan pàtó torí àti pọ̀ fún yàn láti ṣe ẹ̀ṣẹ̀ náà ẹ̀rí tó wà lórí hudud wípé ó tọ́ ṣẹ̀ríà wọ́n pọ̀ jantirẹrẹ nínú tírà ọlọ́run àti sunna alẹ́bí sallallahu sallam àti ìjìmá àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí ìjìyà àwọn ẹ̀ṣẹ̀ tí tó bá jọ mọ́ abi àbí olè jíjà àbí ọtí mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn hikma òye àtọgbọ́n tó ń bẹ nínú alhudud òye àti ọgbọ́n tó ń bẹ nínú alhudud ọlọ́run bá ṣe hudud ní ṣẹ̀rí àtòrí àti kìlọ̀ fún àwọn tí wọ́n ṣe iṣẹ́ ibi náà àbí iṣẹ́ ẹ̀ṣẹ̀ náà torí kí ìjìyà tí ọlọ́run gbé kalẹ̀ lórí ẹ̀kọ́ má bàa tọ́ sí wọn so ẹni tó bá mọ̀ pé ẹni ọba ṣe báyìí wọ́n jọ níyà kò ní súnmọ́ nǹkan náà gẹ́gẹ́ bí èèyàn bá ti mọ̀ pé iná tí bá tọ́ ọ náà iná ó jò kò ní súnmọ́ náà bẹ́ẹ̀ lẹ́ni ọba ma ìjìyà tó ń jẹ lórí ẹ̀ṣẹ̀ kan kò ní súnmọ́ ẹ̀ṣẹ̀ náà. bákan náà ọlọ́run ṣe láti fi fọ ẹ̀ṣẹ̀ àwa ẹrú ẹ̀ mọ́ nílé ayé torí pé ẹni ọba dẹ́ṣẹ̀ náà tí wọ́n bá jẹ níyàlẹ̀ ayé ọlọ́run tó ní bilé rẹ̀ nígbàgbé rẹ̀ àlùfẹ́yà rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ó pe jìnnà tó ti jẹ́ pé ọ̀dọ́ ni kò tíì níyàwó tí wọ́n bá fún lẹ́gba ọgọ́rùn-ún àti kó lè dìnà sí ìlú tó ti ṣe ó ti kánbẹ̀ náà nìyẹn ọlọ́run ní ìdílé rẹ̀ ń jọ gbẹ̀ngẹ̀ torí pé ìdí ti fọ so eléyìí yẹn pé hajj yẹn ó máa ń fọ ẹ̀ṣẹ̀ tí èèyàn ṣe lórí ẹ̀tàn ti jẹ èèyàn ìyàwó máa ń fọ ọmọ lórí àdéhùn Ubadah ibn Samit tí wọ́n sọ pé nínú ọ̀rọ̀ bẹ́yà tí a lẹ́bùsà àtọ́lẹ̀ sọ pé wa man asaba min dhalika shay'an fa uqiba bihi fa huwa kaffaratun lahu gbogbo ẹni tó bá ṣe kankan nú àwọn ẹ̀ṣẹ̀ tá a dárúkọ yìí tí wọ́n sì fìyà jẹ ó ti di kàfàrà fún so kò sẹ́sẹ̀ lórí ẹ̀rù bákan náà nínú àdíjì Khuzaimah ibn Thabit anẹ́sà sọ́nà sọ pé man asaba haddan uqima alayhi dhalika al-hadd gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́sẹ̀ tí a ti á jẹ tó á fi yà náà jẹ fa huwa kaffaratu dhanbihi ó ní kàfàrà ẹ̀ṣẹ̀ rẹ̀ so àwọn hudud torí pé àwọn ẹ̀ṣẹ̀ ni tí àwọn èèyàn tí wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà tí wọ́n ti kà kún nǹkan tí gẹ́gẹ́ bí nǹkan adùn àbí nǹkan ìfẹ́ inú ìfẹ́ ayé tó jọmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tí ò bá lè sí ìjìyà lórí ẹ̀ àwọn èèyàn ó máa ṣe nì tí wọn ò ní bìkítà tó ń ti pé òjìyà ń bẹ lórí ẹ̀ náà bákan náà àwọn èèyàn tó ń ṣe. المسألة عليك بنقي واجب ni kí a gbé òdúdú ọlọ́run ká gbé dúró láti máa ṣe ìjìyà fẹ́ tó bá dẹ́ṣẹ̀ náà tó ẹni ó bá sì dẹ́ṣẹ̀ ohun haram ni ká sì pẹ̀ fún un a kì í sì pẹ̀lú tó bá darú ẹ̀ṣẹ̀ náà lópin ìgbà tí wọ́n bá ti dé iwájú imam àbí tí wọ́n dé iwájú ẹni tó jẹ́ wọ̀kìlì rẹ̀ gẹ́gẹ́ bí adájọ́. torí àdìsí ànábì sallallahu alaihi wa sallam tó ń kúni lẹ́dọ̀ àti máa gbé òdúdú ọlọ́run dìde tó ní iqamatu haddin min hududillah. خير من مطر أربعين ليلة في بلاد الله kí yàn jalè káṣe ìdájọ́ ọlọ́run ọba fún un àbí kí yàn ṣe jìnnà káṣe ìdájọ́ ọlọ́run ọba fún un àbí ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ìdájọ́ ọlọ́run bẹ lórí ẹ̀ nílé ayé ó lóore ju kí wọ́n máa rọ̀gbọ̀ fún wa ní ogójì ọjọ́ láì sọ oore tí ń bẹ níbi ìkọ́mẹ́tò ìhẹ́bì yẹn ó pọ̀ ju oore tí ń bẹ níbi òjò tó rọ̀ lọ. bákan náà gẹ́gẹ́ bí a ti sọ haram ni kásìpẹ́ ẹni ọba dẹ́sẹ̀ tí a fẹ́ ṣe ìkọ́mà alhajj lé lórí a kì í sípẹ́ rẹ̀ torí pé ẹnu àlá ọlọ́run ni. بكنا náà nẹ́fà sọ́nà sọ pé man halat shafa'atuhu duna haddi min hududillah azza wa jal faqad ghaba Allah fi amri gbogbo ẹnikẹ́ni tí ó bá wọ pé ó tọ́ kó o sí pẹ̀ nínú ọ̀kan nínú àwọn ẹnu àlọ́ ọlọ́run ọba dájúdájú ó ti dojú kọ ọlọ́run pẹ̀lú ìjà yìí gbẹgbẹ ẹni tó bá rò pé òun lè sì pẹ́ ẹnì kankan tó dẹ́ṣẹ̀ tí ọlọ́run ti fi ìjìyà lé lórí ó ń tọ̀run ó ti dojúkọ ọlọ́run pẹ̀lú ìjà. bákan náà àdìsí Usama ibn lórí arábìnrin al tó jalè sí àwọn àwọn sàhábà táwọn ò pé èèyàn tó gbajúmọ̀ ni èèyàn tó níyì nínú ìgboro sòtọ́ wá fẹ́ sípẹ̀ fún arábìnrin náà wọ́n á lọ bá Usama ibùdókè torí pé ànábì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ jù sallallahu alaihi wasallam títí kọ́ wá lọ sípẹ̀ fún arábìnrin yẹn kí mọ̀ di ọwọ́ ẹ̀ ó ní alẹ́fà sálábà lórí mímbà ló wá sọ pé yá ayọ̀ náà إنما ظن من قبلكم أنهم كانوا إذا ترك الشريف تركوه أي نية أو سوات واجهين وهو الأمة إذا توفي لنفي في أنك تلبى جمع تلي تلو تلو تلو تلو تلو تلو تلو تلو تلو تلو وإذا سرق الضعيف فيهم أصابوا عليه الحد ṣùgbọ́n ẹni tí ò ní agbára kankan tí ò ní èèyàn tí ò ní kankan tó yẹ pé ọ̀lẹ ni ẹni pé ọ̀lẹ ní nípa pé kò lè tọ́jú ara ẹ̀ pẹ̀lú nǹkan ní kíru ilé yẹn bá lè jalè lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ṣèdájọ́ fún un bákan náà bó ṣe wà lónìí náà nìyẹn àwọn kan jalè fẹ́ pé kóni tí ó lè fa gbogbo nàìjíríà pátápátá rẹ ṣùgbọ́n kò sí nǹkan kan tó mú wọn èèyàn lè jí búrẹ́dì ó sì lè pa síbẹ̀ torí kó jí búrẹ́dì ẹni ó jí búrẹ́dì tó lè lò náà ebi ló ń pa ṣùgbọ́n èèyàn ó di owó tó pọ̀. tó nǹkan ò lè ná tán á sì mọ̀ kó di a sì ní ṣe nǹkan kan fún un so àlẹ́sọ àtọ́là ń jìbọ̀ pé irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ pé àwọn kan ti ṣerú ẹ̀ kọjá síwájú àwọn al'umma ìdí èyí ni wọ́n fi kùnà wayma Allah law anna Fatima binta Muhammadin sarqat laqata'a Muhammad yadahu pé mo fi ọlọ́run ọba búra kódà kò fi fáfínà ọmọ mi ńlọ́ba jalè èmi ò ń di ọwọ́ rẹ̀. so òpin ìpè ṣíṣe ni torí pé ọmọ alẹ́sọ̀lọ́lá àwọn ọ̀sánlẹ̀ mi nínú àwọn ọmọ rẹ̀ tó sì nífẹ̀ẹ́ jù tó bá jẹ́ ibi pé tó bá ilé jalè ànábì ń gé ọwọ́ ẹ̀ jalè ń tọ̀ tí ó jalè sànàbì òní gbowó ẹ̀ sallallahu alaihi wasallam. ṣùgbọ́n ká ṣe àbójúkúrò àbí ká yá fẹ́fẹ́ ni ọ jalè àbí fẹ́ ni ọ dẹ́ṣẹ̀ kan kò sábòrò mú ẹ̀ síwájú ká dé ọ̀dọ̀ àwọn olófin èyí ni pé síwájú ká tó gbọ́dọ̀ imam àbí ká tó dọ́dọ̀ adájọ́ àwa ní adájọ́ tán wọ́n á ní lágbájá tó ju ọlọ́wọ́ yìí o á jì lọ́wọ́ kọ́ wa ní àmọ́ yáàfin rẹ̀ fún sí yáàfin rẹ̀ eléyìí wọ́n wáyé síwájú kí wọ́n tó délé ẹjọ́ ni torí arákùnrin kan tó jalè lólè tí wọ́n tó lóun ya fi rẹ̀ alẹ́sọ̀ àkọlẹ̀ ń tẹ fàhálà kọ́bla ń tẹ àti nìgbè èyí ṣe tó ya fi rẹ̀ ní síwájú kẹ tó dọ́dọ̀ mi ìní pé tọ́ra tó ya fi rẹ̀ síwájú kẹ tó dọ́dọ̀ mi ni èyí ò ṣe gbọ́ ṣùgbọ́n gbàjẹ́ ti dọ́dọ̀ mi o kò sí ya fi rẹ̀ ìwọ ọba ni àyàfi kí a ṣe bó ti ní a ṣe. tọ́ táwa ni ẹni tí ó ṣe ìfọ́mọ́tò hajj fẹ́mi bọ̀dì ni èèyàn jalè bàráwò bàráwò kálukú kó pàpà bò wọ́n bẹ̀rẹ̀ sí ní lò séyìn òṣèré àná àbítalẹ̀ tó lẹ́tọ̀ọ́ láti ṣe háàbì yẹn ẹni tó lẹ́tọ̀ọ́ kò náà ní imam tó bá jẹ́ pé ṣẹ̀ríà islam à ń pè imam lórí bí aṣíwájú. so àtiwájú yẹn olólẹ́tọ̀ láti ṣe ìkọ́mọ́tò ìhàjì àbí ná ìdí ẹ̀ ẹni tó bá tó bá yàn ìkókó lọ ṣe Ànábì sallallahu alaihi wa sallam nígbà ayé wọ́n máa ń ṣe ìkọ́mọ́tò ìhàjì bẹ́ẹ̀ náà nígbà àwọn kùnàfà rẹ̀ lẹ́yìn rẹ̀ bákan náà Ànábì ṣe tòkí ẹni pé ó fìyàn kalẹ̀ pé ìwọ lágbájá lọ ṣe hajj fún lágbájá tó ṣe nǹkan báyìí gẹ́gẹ́ bí a ṣe kà níwájú ní àdéhùn arábìnrin tí wọ́n ṣe jìnnà pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ tí a ní ká àtọ́lá sọ fún oní wọ́gbù ya ulẹ́yì ìlà ìlàmbá àti àgbà ìwọ́n ulẹ́yì láàárọ̀ kùtùkùtù lọ sí ọ̀dọ̀ ìyàwó arákùnrin yìí fáyìn ní àkàrọ̀tà tó bá yẹ lè gbà yí pé lóòótọ́ lóòótọ́ ni ìdùnnà ń ṣẹlẹ̀ fàrìjìm ha ẹ̀ṣọ́ ló kò pa. tó ta ló ṣe ta ló pàṣẹ ànẹ́sì sàlámà wà ní ọ̀sẹ̀lẹ̀ ẹni ó sì pàṣẹ fún ó láti mú àṣẹ ànẹ́sì sàlámà ṣe. àwa táwa lu olè pa lẹ́sẹ̀ títí àbí lójú ọ̀nà ta ló pa wá láṣẹ àbẹ́ni ó dẹ́sẹ̀ tó jọmọ́ pípa ta ló ní àwa nìkan ṣe níbo ni a ti ṣe ìkọ́mọ́tò ìṣáàdì yẹn gbogbo ààyè láti lè ṣe ìkọ́mọ́tò ìṣáàdì yàtọ̀ sí mọ́síláṣí a lè gbéyàn lọ́wọ́ mọ́síláṣí bẹ́ẹ̀ sì ni a lè fúnyàn lẹ́gba tó ẹgbẹ́ ní ọ́sẹ̀ ìdìná káfún lẹ́gba nínú mọ́síláṣí gbogbo àwọn ìjìyà tí wọ́n ní á ṣe sẹ́ni ọba dẹ́sẹ̀ ìsinmi mọ́sáàsì kọ́nà àti ìṣe. bákan náà ó di dandan fún imam láti rí i pé wọ́n ṣe justice fẹ́ni tí ó ṣe ìdájọ́ lé lórí wọ́n sì ṣe justice fẹ́ni tí wọ́n ṣe nǹkan fún ẹni pé ẹni tí wọ́n ṣe ìdájọ́ lé lórí nǹkan wọn ò gbọ́dọ̀ ṣe ní ṣe èèyàn jẹ́ ní àsìkò tí wọ́n ń ṣe nǹkan wọn tún gbọ́dọ̀ fi ìyà ní ìjẹ́ yàtọ̀ sí ohun tí wọ́n ní wọ́n tàbá ní ẹkùn ní ẹgba ọgọ́rùn a gbọ́dọ̀ lo ẹgba tí ṣẹ̀ríà kò tí ṣẹ̀ríà ò tí ṣẹ̀ríà ò yọ̀dá sí àyàfi ẹgba tí ṣẹ̀ríà yọ̀dá tàbá lè lo èyí tí ṣẹ̀ríà ò yọ̀dá sí ìyẹn jẹ́ ni. àkíyèsí kan pàtàkì lónìí gbogbo aláàmú àwọn náà fàánù wa nílé kéwù ẹni ọba jalè àmì ẹni ọba ṣe jìnnà igi tútù tó léwé ni wọ́n ẹni tí ó sì nà kò gbọ́dọ̀ ná nílò gbogbo agbára àà yóò máa nà báyìí títí ó fi pé torí pé ẹ̀kọ́ ni. àlùkáyà orúkọ ní tá a gbà lérò àkọ́kọ́ ni pé lílo àní ìlú kọ̀kọ̀ ní gbangba láti rẹ̀ àwọn ìwé ó sì wá láti wá wo ẹni tí wọ́n nà ẹ dákun bó jẹ́ ẹgbàá mẹ́ta náà bá nà lójú àwọn èèyàn bóòlù kiri ti rà kátó wá ní ọgọ́rùn-ún so ẹni tí ó nà ń ti pé ọmọ ìlú pẹ̀lú agbára ara ọ̀hún. ọmọ tí àwọn ń kọ́ ń kí ọba ọmọ tá ń kọ́ níwì tọ́sẹ̀ lọ́wọ́ àwọn àfa àbí àwọn tíṣà ẹ̀rù mi ìfẹ́ máa fan belt bẹ́ẹ̀tì fan lẹ́nu ní òun ló dání tó wọ́n fi mọ́ ọmọ omi ìkẹsẹ bẹ́ẹ̀tì ti ọkọ̀ kékeré tọkọ̀ ńlá ẹ̀dá kan ẹranko gan yọ gbọ́dọ̀ fi wà ní ṣẹ̀ríà Islam nígbà ní ibẹ̀ ni wọ́n lọ́mọ ní àìmọye àìmọye èyí pé kò lóǹkà hádìí ọlọ́wọ́ gan olóǹkà bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí ọba tó ẹ̀ṣẹ̀ hádìí tí a ń pè ní tàbí ọ̀gbọ̀dọ̀ jùmọ̀ lọ ká tó wá ní ọmọ kékeré tó ń kẹ́kọ̀ọ́ ó ń ṣẹlẹ̀ lójú ìlú pé pé ọmọ ọ̀sẹ̀ táwọn àfa àwọn tíṣà tó dẹ̀ mú lọ ọ́fíìsì tẹ́lẹ̀ ìbá na tiẹ̀ ilé náà wà yóò tún na tiẹ̀ ilé náà wà yóò tún na tiẹ̀ torí pé kì í gbọ́ra. irú ọ̀ràn wo lórí nǹkan ẹ̀kọ́ tí a lé àìgbọ́ra rẹ̀ ni àbí àìdẹ́kù dájúdájú ọmọ tí a lulú èèyàn fún kò ní gbọ́ràn kò ní pàpà gbọ́ràn náà yẹn. ọmọ kan ó bẹ̀rẹ̀ sí skipu skul ó bẹ̀rẹ̀ sí skipu skul nígbà táwọn òbí ẹ̀ mọ̀ wọ́n á ní òkè lónìí o èmi ní èmi ní bọ̀dé skul kí bàbá tó múra tán ọmọ ti sálọ ó tún wá sálọ kò súnlé kò tún súnlé ń jọ́kejì. tẹ̀lébi pé bàbá bínú olóhùn ò lè wà àwọn tó wá jẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ wọ́n á sọ fún mi bàbá ẹ fi ọmọ ilẹ̀ pẹ̀lú wa pẹ̀lú fóònù méjì mẹ́ta wọ́n ti mọ ibi tọ́mọ wà wọ́n á lọ mú kí ló dé tó fi sáńdé tó bá tiẹ̀ ká skó skul òun ni fi sáńdé tó ká tó wá kó wá sínú lọ́wọ́ ní òun gbọ́ pé àáfàá kan wọ́n ti ní tó ń bá wá sí skul wọ́n nà ń lẹ́gbàá three hundred and fifty. mo ní three hundred and fifty tájú wọ́n nà lẹ́gbàá three hundred and fifty tí ó tí ó tẹ̀lé. ìdí ni pé wọ́n máa ń na àwọn ọmọ ní òǹkà ẹgbàá tó pọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n fún níròyìn pé wọ́n lẹ́lẹ́gba three hundred and fifty ni lóòótọ́ ní ìtàn wọ́n bù tọ́pọ̀ ṣùgbọ́n wọ́n fi hàn pé nǹkan kan bí ibẹ̀ bí rẹ̀ ó ń tẹ̀lẹ̀ tó máa wá sí ìlú pé iṣẹ́ tó wọ́n fi lọ bẹ̀rù ẹ̀ bá òkú òkè kúkú kò lé ọmọ tó kò lé ẹ̀mọ̀bí tí ó sùn ẹ̀mọ̀ àwọn tí ó bá pàdé so gbogbo orú àwọn nǹkan báyìí kí a máa wà àṣàkíyèsí ẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn tá a bá jó lórí ní skul ká má gba àwọn àfáàlà ẹ̀ kan máa mú gbàdá ní ẹgbà yẹn lóòótọ́ lóòótọ́ àlẹ́sà àsánà òní fún wọn á yẹ ẹgbà torí pé àwọn ọmọ yàtọ̀ síra wọn ẹlòmíì kò ní ìyẹ ẹgbà kó tó gbọ́rọ̀ ẹlòmíì tó bá rí lásán yóò kó ìhàn kò ní súnmọ́ sí ẹ̀ẹ́fẹ́. ẹlòmíì sì ní èyí ò tó kò lè sògùn rẹ̀ àti tí ẹ bá kàn tẹ́ ẹ bá wá fọwọ́ kàn ní kẹ́ ẹ pa ọmọ lára ọmọ mi orí orí wọn ti là orí ó wù ọmọ tá sọmọ ní ìdàkudà òbí tó di pé àwọn ọmọ búra pẹ̀lú tíṣà táwọn ọmọ ọmọ rí nínú nínú class kí ni ìròyìn tá à ń so and then ó kọ́mọ̀ fún àwa àfa oní Islam àwọn lẹ́sìn lórí pé àwa ganá máa ń lò ní public school ẹ̀yìn ó fún lẹ́gbàá and then èrò wọn wọn kò lè sọ̀rọ̀ bí ẹni táwọn ọmọ òun ń fẹ́ tó pé tọ́mọ bá ń fẹ́ràn àfà àbólùkọ́ yóò mọ̀ nífẹ̀ẹ́ sí káàkọ́ wọnú kíláàsì wọn tí bá ń tí ń bọ̀ wọ́n ti lọ bá wọ́n gbàwé lọ́wọ́ rẹ̀ wọ́n wọ̀ ẹ̀kọ́mẹ̀ wọ́n sì lè tó tó gbogbo wọn. ṣùgbọ́n ọmọ tá a fa ń bọ̀ tó ti tí gbogbo ẹ̀rú ti bá ẹ pé ah bàbá ìtọ́jú dé ní ìsinmi ọmọ nàá so a gbọ́dọ̀ ná a gbọ́dọ̀ ṣe ìkọ́mọ́tò hajj ní mọ́tíwáṣí torí àdìsí anabi sallallahu alayhi wa sallam tó ní náà rasulullahi an yustaqada في المسجد وأن تنشد فيه الأشعار وأن تقام فيه الحدود أنا أسأل صلى الله kí kágbẹ̀sán ní mọ́ṣíláṣí àbí ká máa kọrin nínú mọ́ṣíláṣí àbí ká ṣe ìkọ́mọ́tò ìfòdúdú nínú mọ́ṣíláṣí. so àyè tí wọ́n lọ kò ní àyè tí ó fẹ̀ táwọn èèyàn ò lè wá torí pé wíwá yẹn náà máa ṣàǹfààní fún ẹni tí wọ́n ń fún lẹ́gba tí òfin ojú òsì kò ní tó dẹrù ẹ̀ wò àwọn hudud tí a ń sọ̀rọ̀ ọba tí tó bá pé àwọn àtọ́ onífik àbí àwọn àtọ́ oní hadith wọn bá ní al-hudud àwọn bíi mẹ́fà ni àkọ́kọ́ nínú ẹ̀ zina ṣíṣe ẹlẹ́ẹ̀kejì alqabd ẹlẹ́ẹ̀kẹta ẹni ọba mutí ẹlẹ́ẹ̀kẹrin ẹni ọba jalè ẹlẹ́ẹ̀karùn-ún adigunjalè ẹni ó jalè yàtọ̀ ká dìgbò jalè èèyàn tó jalè tí ò mú nǹkan kan ẹni tí ó sọ̀yàn láti lọ ibi tó ń tọ̀ ń fi nǹkan rẹ̀ pamọ́ sí tó lọ mú un lòlò ṣùgbọ́n ẹni tó wá báyẹ̀ pẹ̀lú agbára láti gba nǹkan owó ẹ̀ ńlá jalè kódà pé kódà kọjá pé fọ́ọ̀sì ló lò kì í ṣe nǹkan ẹ̀jà gbogbo ẹ̀ náà wà nínú àwọn adigunjalè àwọn ni wọ́n pè ní alṣirọ́ọ̀bà ẹlẹ́ẹ̀kẹfà onírí dá ẹni ọba ti rí dá hádùwà lórí ẹ̀ èyí tó jọ ọ̀nà ni àtàrí àtàrí oní èèyàn bá dẹ́sẹ̀ tí ò tó hajj láti dá sí rí àfẹ́jọ́ bá dẹ́sẹ̀ kan tí ò tó hajj oní pè ní tàbí. حديث أقوقتي أفهموا من بابي عن أنس بن مالك رضي الله عنه قال قدم الناس من عقل أو عرينة فاستووا المدينة فأمر لهم النبي صلى الله عليه وسلم بلقاء فأمرهم أن يشربوا من أبوالها وألبانها فانطلقوا فلما صحوا قتلوا راعي النبي صلى الله عليه وسلم والساق النعم فجاء الخبر في أول النهار فبعث في آثاره فلما ارتفع النهار جيء بهم فأمر فقطع أيديهم وأرجلهم وسمرت أعينهم وتركوا في الحرة يستقون يستسقون فلا يسقون قال أبو القلابة فهؤلاء صرفوا وقتلوا وكفروا بعد إيمانهم وحرضوا الله ورسوله أخرجه الجماعة حديث يا جوالة شهدوا أنا أنا مالك أنا أبقى يونس قولي قدم الناس للعقل أو أراك أو أن أو يكا وولا في عقل أبي أرينا أو قبيلة كانوا عقل أن قبيلة عدنان نبنين بنوك سليم أو أرينا أو لا kàbílà Qahtan ní agbègbè kan náà láti wá gẹ́gẹ́ bí Sokoto ní ìsìn tí wọ́n ní kàbílà méjì kan wá ní Sokoto èdè kan náà ń pọ̀ ṣùgbọ́n láàjì àwọn yàtọ̀ tó ni wọ́n ń pè ní kàbílà wọ́n wá gbé bá ní sàkálà ní àlejò fàtítàwọ̀ al-Madina Madina wẹ́dà rẹ̀ lọ yàtọ̀ lára àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú náà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọbẹ̀ tí wẹ́dà rẹ̀ bá ṣẹ̀ǹgì lára èèyàn ó lè lòdì téèyàn ń sáré so àwọn arákùnrin wọn bá bẹ̀rẹ̀ sí sáré wọ́n ń gbẹ̀sẹ̀ púpọ̀ فأمرهم النبي صلى الله عليه وسلم بلقاء قل لي أليس أصلى ملوكي tí wọ́n lọ sí ẹ̀yìn odi ìlú níbi tí wọ́n de àwọn ràkúnmí sádàkà àti ti àlẹ́jù sábàbà àríwá sọ́nà tí wọ́n dè mọ́ tí wọ́n lọ sọ́hùn kó jókòó ń bẹ̀. wà á ń yashrabu min àbúwálíhá wà àlùbáàlì kí wọ́n mu nínú ìtọ̀ ràkúnmí yẹn àti mílìkì ràkúnmí. àwọn àǹfààní púpọ̀ ló máa wà níbi tí wọ́n ní kí lọ. torí pé wẹ́dà ní àyè yẹn ó yàtọ̀ sí wẹ́dà náà gbòòrò bákan náà ni wọ́n rí àyè láti lọ ṣe gbogbo tó bá fẹ́ ṣe pàápàá jùlọ itọ́ àti mílìkì tí wọ́n ní kó lu oògùn ní fún ní tí ń ṣe wọ́n fọ̀npọ́nàkù ó wà lọ. fàlámà fàkó nígbà tí wọ́n á ṣe tí sálà ní kí wọ́n ṣe tí wọ́n lálàáfíà tán àwọn tí wọ́n ń da ràkúnmí fún àlẹ́sà àtàlàm wọ́n wá pàtàkì wọn àbí àwọn tí wọ́n tóbi méjì pípa tí wọ́n sì pa wọn pípa tí ò dání wọ́n ṣe mọ́tàl èyí pé káyọ ojú èèyàn kágé tí da gbogbo ràkúnmí lọ. فجاء الخبر في أول النهار قولي رويوات مالك صلى الله عليه وسلم نصا فضعف في آثاره ونجع يقوم الله لضبه في ورك، فلما ارتفع النهار في به nígbà tí ó عريوري dé bí gẹ́gẹ́ bí àárín orí tí فأمر فقطع أيديهم وأرجلهم النبي صلى الله عليه وسلم أوه لجود أتتهم وسمرت أعينهم باتني وفوا جوانه وتركوا في الحرة يستقون يستسقون ووعى وسيلة نوري نوري ونوري تتجاه حرة ó ní àpáta dúdú ẹni ọba dé Mẹdínà àwọn àpáta yẹn pọ̀ nínú ẹ̀ dáadáa so kò sí ẹ̀pẹ̀ àpáta dúdú ni fẹ́ máa tẹ̀lé gbogbo ibẹ̀ òní wọ́n pè ní Kharra wọ́n á fi wọ́n síbẹ̀ wọ́n ń wá káwọn èèyàn fún wọn lómi òògùn wọn fọ́dà ìkọ́hùn àwọn ẹni kọ́kọ́ ọ̀dá wọn lóhùn kọ́ọ̀lá Abu Kilaba Abu Kilaba ni àwọn tá a wí سرقوا وجلوا وقتلوا وطيروا وكفروا بعد إيمانهم وتواكفوا وبكفر لما في وتبسوا وحاربوا الله ورسوله bẹ́ẹ̀ ni wọ́n gbógun ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ìdí tí ìjìyà wọn tó fi lé koko nìyẹn so àdìsí ápùlù ni níbi àdìsí ìlọ̀kọ̀dù gbogbo síra àwọn àdìs olùwọ́n kọ́kọ́ mú wa ní kìtàbù fìdíj ológun mọ̀ránì tó náà kọ́kọ́ mú wa náà nìyí. àwọn arákùnrin tó wá wọ́n wá bá àlẹ́sà àtàlà lálejò rẹ̀ ẹni pé wọ́n gbẹ̀sì wọ́n wá kọ́ ẹ̀sìn. nígbà wọn á dé Madina ìyàtọ̀ Madina ó jẹ́ kí ó lòdì ara wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí sáìsàn. wọ́n á wò ó pé ibi tí ó dáa fún wọn láti lọ ṣe láti lọ rí ìwòsàn òun fún wọn mú wọn lọ sóbi ìlú ibi tí wọ́n ń de àwọn ràkúnmí wọn sí. lẹ́yìn ìgbà tí wọ́n mu tí wọ́n gbádùn wọ́n á pa àwọn tó ń mójútó ràkúnmí. ọ̀kan mú wọn ló bọ́ lọ́wọ́ sáré wá sí Madina wọ́n á sọ pé àwọn tí àwọn àlejò tí ẹsẹ̀ ìlú wa sọ́dọ̀ wa wọ́n ti pa àwọn tí a jọ wà wọ́n sì ti kó ra fún mi lọ. ó ní Ànábì sallallahu alaihi wasallam ló wá ní kí wọ́n wá wọn lọ. nígbà wọn wá wọn dé ìdájọ́ wọn òun náà ni pé wọ́n ti gbógun ti ọlọ́run àti ànábì rẹ̀ wọ́n wá láti gbẹ̀sùn wọ́n sì ti gbẹ̀sùn wọ́n wá ṣe rí dá kó ní oṣù tó gbà lẹ́yìn náà wọ́n ta ìmoore wọ́n tún pa àwọn tó ń mójútó ràkúnmí nípa tí ọ̀dà wọ́n tún wá jí ràkúnmí lọ. tó wọ́n ti wá di àdìgúnjalè tó yẹ kọ́ yẹ pé ìdíyà wọn ìdíyà tó pọ̀ jù hadithi yìí áfù ni níbi bá àwọn adigun jalè torí pé ọlọ́run ní innama jaza'u alladhina yuharibuna allaha wa rasulahu ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ẹ̀san àwọn tó gbogbo tó bá gbogbo ogun ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àbí tó bẹ̀rẹ̀ sí wùwà àgbàjẹ́ lórílẹ̀ olùkọ́ ọ̀pá wọn ẹ̀san wọn ni àbí tí wọ́n ṣe wọn má di tí wọ́n kàn wọ́n má àgbélébùú àbí kí wọ́n gé ọgbọ́ wọn àtẹ́kẹ́ wọn ní pàṣípààrọ̀ àbí kí wọ́n ti lé wọn kúrò yìí pátápátá tó wọ́n tó gbọ́dọ̀ dé ìlú náà àwọn afá wọ́n ṣe ìkìláf lórí bí wọ́n ti pa arákùnrin àwọn arákùnrin onípe àmì ìfà ó kọ̀ fún wa tí a bá fẹ́ pààyàn ká ṣe dáadáa pẹ̀lú tá a bá fẹ́ pa ó sì kọ̀ fún wa láti ṣe tẹ̀m̀pìlì omi pé lẹ́yìn tá a bá pààyàn tán ká wá gbé ọwọ́ rẹ̀ ká jápá rẹ̀ ká yọ ojú ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fi pa àwọn arákùnrin báyìí ẹnu àfa kó pé oríṣi méjì lórí ọ̀rọ̀ náà àkọ́kọ́ ni pé àwọn kan ní ìdájọ́ yìí níbẹ̀rẹ̀ Islam yìí síwájú kí ìdájọ́ ìlọ ọlọ́run tó wá lórí ẹ̀ so náà ní ìsìn àyàtà àkọjá ó ti ṣe mọ̀nsóòkì ìdájọ́ yẹn àwọn afá alẹ́kẹ̀ẹ́jì wọn ní rárá o kìí ṣe mọ̀nsóòkì ó ṣẹlẹ̀ lórí ìkìsọ́ọ̀sì torí ìkìsọ́ọ̀sì bí ẹ̀ ti ṣe ni ó ṣe fún ìníkẹ́ bí a ti ṣe pẹ̀lú àwọn adara sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n ti káwọn náà irú bí a ti pa àwọn ń tọ̀ bẹ́ẹ̀ náà ni ànábì ṣètò wọn wá pa wọn torí pé ìgbẹ̀yìn wọn náà wọ́n padà kú náà ni ẹni agélápá tá a gé lẹ́sẹ̀ kí èsì ṣe pé bóyá àtọ́jú ibi àti gèlò kí ni ọmọ àtẹlẹ ẹ̀jẹ̀ ọmọ àdà bẹ́ẹ̀ sì ni a ti yọ ojú ẹ̀ kò ní ríran láti ṣe nǹkan kan so tá a ti fílẹ̀ bẹ́ẹ̀ so dájúdájú ọ̀padà kú náà ni. torí àdìsí anásì riwaya imam muslim oni innama sammana nabi sallallahu alaihi wa sallam a'yunahum li'annahum sammanu a'yun ar-ru'at ìdí tí àlẹ́sà àtàlà ju wọn kọ ojú wọn ni pé àwọn náà kọ ojú àwọn tí wọ́n pa. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àwọn afá ni pé àwọn kan sọ pé min báàbì tààdì ẹni pé báàbì tààdì ni àlẹ́sà àtàlà ń ṣe. àdán tààdì ìdájọ́ wà lọ́wọ́ imam gbogbo bàbá tìlú ni tí wọ́n bá mú ìyàwó ẹ̀kọ́ dẹ́ṣẹ̀ kan tí ẹ̀ṣẹ̀ yẹn ò sì sínú àwọn hudud adájọ́ ni ó wù ní sírú ìdájọ́ tó tọ́ sírú ẹ̀ṣẹ̀ tó ṣe. bákan náà o ní pé kẹ́lìmà أو يصلبوا أو أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم أو ṣé selection náà option náà fún wa pé èyí tó bá wù wá nínú ẹ̀ ká ṣe àbí ká tiẹ̀ ṣe gbogbo ẹ̀ so eléyìí náà ìyàtọ̀ ẹnu wá láti ọ̀dọ̀ àwọn àfà àwọn kan ní takhir èyí pé wọ́n fún wa ní option wípé èyí tó bá wù wá nínú ẹ̀ ká ṣe fún wọn èyí tá a bá ṣe gbogbo ẹ̀ déédéé ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní imam ni yóò ṣe àṣà èyí tó bá yẹ wọ́n nú ẹ̀ ó lè pa méjì pọ̀ ó sì lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta tòbí imam bá ṣe rí irú nǹkan ṣe ni ló ṣe lè ṣe ìdájọ́ náà torí pé kì í ṣe gbogbo ẹni tí ó bá dáná ẹsẹ̀ wọn ò lè lọ bákan náà èèyàn ó pààyàn ó gba ẹ̀ ó pààyàn ó sì tún gba owó rẹ̀ ẹlòmíín wà ó pààyàn kò gbowó ẹ̀ ẹlòmíín sì ní ó lè dá ìyàlọ́ náà kó má pa ó sì tó má gbowó ẹ̀ lóòótọ́ lóòótọ́ ló mú nǹkan ìjà wá bá láti dà lọ́nà ṣùgbọ́n àtìláàtì kò pa kò sì dúró ọwọ́ ẹ̀ pé ìdájọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí máa jẹ́ nǹkan náà kò lè jẹ́ nǹkan náà so alikali oní òwò ní tí wọ́n ṣe yẹn yọ wà wo ìdájọ́ tó yẹ kó dá fún un ṣùgbọ́n fàwáìdì míì wà nínú hadith yàtọ̀ sí yẹn ó ní pé ànábìsà sálà ní kó mú ìtọ̀ ràkúnmí ìtọ̀ ràkúnmí ìtọ̀ dàgbà ni ṣé ìtọ̀ ràkúnmí yẹn nàjásà ni àbí kìí ṣe nàjásà tó bá jẹ́ nàjásà ni kí ló dé tánà sọ àṣálẹ̀ ní pé ó mú bẹ́ẹ̀ sì ni àlẹ́sọ àṣálẹ̀ sọ pé ọlọ́wọ́ fi ìwòsàn àlùmọ̀ ní sínú tí ó kọ̀ fún un so eléyìí ó mú ìyapa ẹnu wá láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé gẹ́gẹ́ bí Imam Malik ó ní gbogbo ẹranko tí a ti ṣe lẹ́tọ̀ọ́ ká jẹ ìtọ́ rẹ̀ kì í ṣe nàìjásà gẹ́gẹ́ bí ewúrẹ́ àgùntàn àgbò ọ̀màlú ràkúnmí ìtọ́ wọn wọn kì í ṣe nàìjásà. ṣùgbọ́n àwọn tó tún tẹ̀lé náà pọ̀ gẹ́gẹ́ bí Imam Ahmad àti Muhammad ibn al-Hasan àti Sha'bi. àti az-Zuhri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Abu Hanifa àti Shafi'i àti Abu Yusuf àtàwọn míì wọ́n ní gbogbo ọ̀tọ̀pátá nàìjásà rẹ̀ gbogbo ọ̀tọ̀pátá nàìjásà rẹ̀ náà insha Allah ọ̀yọ́. wọ́n ní àdìsí àwọn ará òyìnbó yìí wọ́n dọ̀rúurí sẹ́yìn kò kò kí nǹkan bá jẹ́ dọ̀rúurí ìyẹn ò ní ní pé ohun tí wọ́n lò yẹn tó jẹ́ dọ̀rúurí haram ẹni wọ́n wà ní ìgbẹ́ tẹ́bi ń pa tó sì fẹ́ kú tó wá rí ẹran ẹlẹ́dẹ̀ tó jẹ ẹran ẹlẹ́dẹ̀ torí kó lè fẹ̀mí pé àwọn àgbà gbé ẹran ẹlẹ́dẹ̀ ti di halal rárá torí pé èyí ipò dọ̀rúurí ló fà á. so ibi eléyìí ni tí àwọn àǹfààní yìí ṣùgbọ́n èyí tí àwọn olùmọ̀ tó pọ̀ wọ́n tẹ̀lé náà ni pé ìtọ́ ọ̀rọ̀ fún mi kì í ṣe nàìjọ́sà ọlọ́wọ́ àlẹ́. àtòrí àsìkò orí àdìsí ni àsìkò èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run kì í kó fún wa ládẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kò forí òjò السلام عليكم ورحمة الله وبركاته wọ́n ṣe ìbéèrè kan lánàá àwọn dàdá nìwọ̀n náà jẹ́ pé pẹ́ fún wa. so ó dàbí pé mistake wà nù ìdáhùn mi wọ́n ní pé àtàlà ẹ̀mọ́ ti ṣe contemplation wọ́n ní pé nípa ìgbọ̀nsẹ̀ ẹni pé ẹni ọba wọ kófì tó sì wọ̀ ní ipò ọ̀hárà so ó ní àǹfààní láti máa láti máa ṣe mọ́sùn lórí ẹ̀ bá ṣe jọ́rọ̀ so àwọn ẹni tó lè tó lè ba ṣe mọ́tò lórí ẹ̀jẹ̀ mo ka ìgbàsẹ̀ náà kò sì sínú ẹ̀ nítorí lè bàjẹ́ lásán òun náà ni ohun tí ó lè jẹ́ tó lè jẹ́ panípa láti wẹ̀ tó yẹ pé ìmú ẹ̀dùn kú ìwẹ̀ ni tó eyín onìkan ni tó lè bá ní ṣe mọ́tò lórí ikú fẹ̀ bí nǹkan àyàfi tí èèyàn bá bọ́ kú fìyẹn rẹ̀ téèyàn bá tún wò èyàn ò lè ṣe mọ́sùn lórí ẹ̀ mọ́ àyẹ̀fẹ́ ní òun tó ṣe àlùwàlá míì complete lẹ́yìn ìgbà tó bá wọ̀ ó lè continue láti máa ṣe mọ́sùn lórí ẹ̀ àbíkọ́ yẹ pé àsìkò tí ó lè kó lè máa ṣe mọ́sùn lórí kúfù yẹn ti tán àyẹ̀ náà kò ti ba ṣíṣe mọ́sùn lórí ẹ̀ so alhamdulilayi mo rò pé wọ́n ti ṣe àtúnṣe ọlọ́jọ́ kí àwọn tí wọ́n wà ń jòkó lánàá káwọn náà gbọ́ tán náà. Àwọn ara sí àárọ̀ mi òun wà ní àgbà ìlú papọ̀. ọ̀gá tẹ́jà sọ ibi tí ìlú yìí ẹgbẹ́ àtàwọn àdúgbò kí lèyìn má gba ìmọ̀ ní mọ́sálásí kó má mẹ́ta ní. kó má kọrin. kó má kọrin lẹ́yìn ìkẹta. ikọ́ mọ́tò lè fojú òtún. ẹ̀hẹ̀ ìkọ́mọ́ ni mo ká má ṣe kí ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kan. àwọn ikọ́ mọ́tò fojú àti pẹ̀lú Eh, ẹ̀sán tó àlejò sọ pé ìgbàsọ̀lá wọn sọ pé àwọn ọ̀hún wọn ní ká má ṣe mọ̀ sáà ni wọ́n tún wá pọ̀ nípa ìṣẹ̀lú ipò ẹ̀ tó sómi ìkíkà wá pọ̀ nínú mọ́sálásí òun ni. wallahu a'lam bóyá orin tí wọ́n gbà lérò ń bí orin tí ò sí tí kì í ṣe haram orin tí kì í ṣe haram ẹni pé tí ò sí ìsọkúsọ nínú ẹ̀ tí ò sí lù nú ẹ̀ tí ò sí nǹkan kan tó lè jọ́sọ́ di haram ìyẹn náà àti mọ́síláṣí torí ìlú nǹkan báyẹn ṣùgbọ́n tí àfa bá ń ṣe lẹ́tọ̀ nínú mọ́síláṣí tó bá fẹ́ ṣe ìṣèdìláàlì pẹ̀lú orin kò sábúrú wọ́n lè ṣe ṣùgbọ́n káwá ṣe pé competition ṣeré àbẹ́wì tó yẹ pé táwọn eléyìí yẹn ń sọ kò lòdì sí ẹ̀sìn Islam àbí kọ́yẹ́ pé inú bí ń kọ́yẹ̀ lẹ́sìn náà ni kọ́yẹ́ pé inú mọ́tíláṣí ni wọ́n ti ṣe ẹni pé mọ́tíláṣí àkọ́ fún irú àwọn nǹkan báyìí àkọ́ fún ìjọsìn ni àti àwọn tó bá jọ mọ́ ìjọsìn ṣùgbọ́n orin tí ó jẹ́ haram ní gbogbo ààyè àléṣe àrígbẹ̀kọ́ ni so eléyìí a specify ààyè anywhere haram ni kéèyàn ó kọrú àwọn orin báyìí tó fi hàn pé orin tó ń sọ̀rọ̀ bá èyí tó jẹ́ halal ṣùgbọ́n mọ́tíláṣí ìfẹ́ àkọ́kúrú nǹkan báyìí ìdájú tó àgbègbè òjókòó tí wọ́n bá dúró mọ́tíláṣí ó láti jẹ́ pé èyí tó jọ mẹ́sìn àdán tó jẹ́ purely ẹ̀sìn tí àwọn nǹkan ní ìtọ́jọ́ máa ń lé ayé bá tí ń wọ̀ kò dá ní tó máa ṣe mọ́ nínú mọ́tíláṣí ọlọ́wọ́ àná alákòóbí ọ̀rọ̀ ojú èyí lórí ọ̀rọ̀ bí bàbá sọ̀mọ̀ tọmọ bá tẹ̀ nínú ilé àbí tó máa ń fi tẹ̀tẹ̀tẹ̀ ìdílé fún ní ìwọ ní ìjà gbogbo ẹgbẹ́ níbi òde lónìí tó yá pàtì ìtọ́jú ọ̀pátì tí ẹ̀tọ́ òfin fún lẹ́gbà àdúgbò ní ìṣẹ̀lẹ̀ fún ilé ìgbẹ́ àdúgbò ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọmọ nínú ẹ̀sùn Islam tẹ́bíà kò yọ ẹgbà kúrò nínú ẹ̀ ṣùgbọ́n we need the last option òní last. tẹ́rbíà nínú ẹ̀sìn Islam ìtààrí step by step ni the last option òní ẹgbà yìí. ẹgbà téèyàn ọ̀nà ọmọ náà èèyàn ò ní ìlú nígbà tí máa ń bínú èèyàn ò ní ìnà torí àti gbẹ̀sán èèyàn ọ̀nà torí àti tó sí ni ẹni tá a bá náà torí àti tuntun yìí ó yàtọ̀ sí ẹni tá a sì bínú náà ẹni tá a náà torí àti tọ́sọ́ náà ó yàtọ̀ sí ẹni a náà torí pé a fẹ́ gbẹ̀sán bóyá ọmọ fọ́fọ́ kù bàbá ìnà tí bàbá yẹn ó nà ó sì ìnà ẹ̀sán ni torí pé kọ́ọ̀bù lè fọ́ lọ́wọ́ bàbá àbí ò lè fọ́ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àǹtẹ́ni tó ṣe pàtàkì jù ó ní ká fi nǹkan han èèyàn síwájú kí a tó bàwí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbáwí ń kù nǹkan míì tẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ sì bàwí lórí ẹ̀ àlẹ́sọ̀ àṣálà ń dọ̀kan ó ń bọ̀ wá sí mọ́tíráṣí ó bá ẹrúkùnrin kan tó ń tó ń fi hàn pèrèbèrè tó ń kun ẹran ó ń kun ẹran àwọn ọ̀gá ẹ̀ wọ́n fún ní iṣẹ́ kó kun ẹran wa ó bú owó wò bó ṣe ń ṣe wọ́n á ní àà báwo kọ́ làwọn ṣe wá lọ́wọ́ ẹ̀ ó tì wọ̀ ó tì wọ̀ gẹ́gẹ́ bí àwọn tán àwọn alápàtà máa ti ń ṣe ni ó sì sàlùwàlá lọ sí mọ́kíláṣí tí lẹ́yìn ìgbà tó wá fi hàn ọmọ yẹn bí ó ti ṣe ìgbà yẹn lọ wá ní bí mo ti ń ṣe bẹ́ẹ̀ ni kò máa ṣe ó sì lọ sí mọ́kíláṣí láìsàlùwàlá láìsí kankan kódà kọ̀ọ̀kan bomi so tí àwọn tó fún níṣẹ́ tó bá bà tó ń ṣe bí ò ti yẹ ní táwọn oṣù ní pé káwọn wọ́n bá wí so ìbáwí sì ni kọ́ ni solution bẹ̀ yẹn solution ni pé wọ́n kọ́ bí tí wọ́n ti ṣe that is why tó fi wá nínú àdéhùn pé àwọn tí wọ́n ń bẹ lábẹ́ yín ọmọ ìyá orílẹ̀-èdè wọn jẹ́. ẹ fún wọn ní jíjẹ nínú tẹ̀ǹjẹ ẹ wọn ní mímu nínú tẹ̀ǹmu ntẹ̀ wọ̀ lásọ irú ẹ̀yẹ fún wọn náà ẹ sì fún wọn níṣẹ́ tí ju agbára wọn lọ tẹ́ ẹ bá fún wọn ní wọn lọ ẹ ràn wọ́n yóò fún níṣẹ́ tó sì mọ̀ ẹ̀kọ́ ọmọ yẹn ò lè ṣiṣẹ́ náà tí ọba ti ṣe dáadáa yóò tún lóun fẹ́ẹ́ nà bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ní àárín bàbá sọ́mọ àwọn nǹkan míì wà tá à ti fi kọ́ ma àlè lu ọmọ lórí ẹ̀ pápá jùlọ lílù kan lọ́kàn èyí pé a ṣàlàyé fún pé nígbà míì o ṣe báyìí ló sì ṣe tó tún ṣe mistake ẹgbàá náà kọ́ àti bí mo sọ fún ọ nígbà tí ń báyìí báyìí kó máa yìí so kó tó wá di pé a na ọmọlẹ́gba pàápàá jùlọ ẹgbà ń gan ànábì ó mẹ́ńṣọ̀ rẹ̀ ni pé ẹ fi kọ́ ẹ fi kọ́ ẹnẹsì ọmọ ọ̀dọ̀ fún àníta kánà lọ́dún mẹ́wàá kódà kò bá wí dípò pé ọ̀nà so that is why tó fi jẹ́ pé nígbà míì àwọn method tá à ń lò láti fi máa bọ́mọ wí ó tún máa ń jẹ́ kí ọmọ kọ́mọ ó yàyàkuyà ọlọ́run bá kó fún wa ní kó fún wa tọ́ náà tó alhamdulillah náà màá bá. yẹn ya ní kéèyàn parọ́ jìnnà mọ́yà na parọ́ mọ́yà kó ṣe jìnnà ya nìkan jù ya ọ tí ó sì lẹ́lẹ́rìí tó ó ń tọ̀hún tó àkíyàn ní oṣù jìnnà náà kò lè ọ na náà hàkì òun ò fi tó ti wà ṣé ọ̀nà sẹ́n òun ẹni pé ìbáwí lórí ẹ̀ṣẹ̀ tí ò sí nínú àwọn òdòdó lẹ́fẹ̀ẹ́ pàtàkì ìbáwí lórí ẹ̀ṣẹ̀ tí ò sí nínú àwọn mẹ́fẹ̀ẹ́ pàtàkì yẹn wọ́n ń pè ní dáadé òun náà lè bá wọn lè fún yàn lẹ́gba lórí ẹ̀ a lè fi ṣe nǹkan míì àbí kí wọ́n tì mọ́lé àbí kí wọ́n lè kó òun gbogbo ẹ̀ ló ń lo imam ló lè ṣe ìdájọ́ lórí ẹ̀ náà. mi ò wọ́. ó ṣe nǹkan ẹni ó ló ṣe nǹkan sójú ẹ̀ ló ṣe náà ó ọmọ tó wá pààrọ̀ lẹ́yìn ìgbà tó dẹ́ṣẹ̀ ó tún parọ́ ẹgbẹ́ náà ló ń kọ rẹ̀ àjọ ọwọ́ lori tó parọ́ lórí tó ṣe tí ọ gbogbo méjèèjì láwọn adápọ̀tá ti gbà wí torí kọ́mọdé yìí kì í so àjẹ kó mọ̀ pé irọ́ tó pa òun náà ẹsẹ̀ ló tún dá in tó ti ṣeun náà ni kókó wá sóòótọ́ pé lóòótọ́ lóòótọ́ òun ló ń ṣe é. yóò dájú kí o tún pààrọ̀ lọ kí wá ṣe pé nínà ló láti dá yàtọ̀ kì í ṣe nínà láti dá yàtọ̀ ìpè tẹ́lẹ̀ ẹgbà mẹ́wàá mo fẹ́ fún ọ ogójì ló ń sọ ní ìsìn rárá o ẹ̀yìn náà ṣùgbọ́n wàhálà. Alhamdulillah.